ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdíraju ní orúkọ mi. ẹgbẹ́ àwọn gómìnà apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Northern State Governors Forum ti kẹ́dùn pẹ̀lú ìjọba àti àwọn ènìyàn ìpínlẹ̀ Kano tóun ti àwọn lọ́balọ́ba àti àwọn ìjòyè ìpínlẹ̀ náà látàrí ìpapòdà ẹni tó jẹ́ emir ìlú Rano ìyẹn Alhaji Tafida Abubakar Hila Autabawo alága ẹgbẹ́ àwọn gómìnà apá àríwá tó tún jẹ́ gómìnà plateau simon bakolalong sọ nínú àtẹ̀jáde kan pé ìpapòdà emir náà bá àwọn lójijì ó sì jẹ́ èyí tó dunni wọra ó ṣàpèjúwe emir ọ̀hún tó dolóògbé gẹ́gẹ́ bí àgbàlagbà tó kún fún ìmọ̀ àti òye tó sì jẹ́ emir tó máa ń fẹ́ kí àlàáfíà jọba láàrin ìlú àti ilẹ̀ nàìjíríà gómìnà lalong sọ wípé ikú emir ìlú rano alhaji tafida Abubakar hila Autabawo jẹ́ èyí tó ṣeni láàánú nítorí ó jẹ́ àsìkò tí ìpínlẹ̀ Kano nílò ọgbọ́n àgbà rẹ̀ láti kojú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ àti lórí ọ̀rọ̀ àrùn COVID-19 tó jẹ́ ìṣòro kan gbòógì lálọ́ngbàrọ̀ gómìnà Abdullahi Umar Ganduje àti àwọn mọ̀lẹ́bí emir tó papòdà náà láti ní ìtùnú nínú àwọn iṣẹ́ rere tí emir ọ̀hún gbélé ayé rẹ̀ ṣe ẹgbẹ́ àwọn gómìnà náà wá gbàdúrà pé kí ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ jì olóògbé ọ̀hún kó sì tẹ̀ sáfẹ́fẹ́ rere. bákan náà ẹgbẹ́ àwọn gómìnà apá àríwá náà tún kẹ́dùn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ bọ̀nú àti àwọn ará ìpínlẹ̀ náà lórí ìpapòdà gómìnà alágbádá àkọ́kọ́ tó jẹ ní ìpínlẹ̀ bọ̀nú ìyẹn first civilian governor tìpínlẹ̀ bọ̀nú alhaji mohammed goni tí ó kú ní ẹni ọdún méjìdínlọ́gọ́rin ẹgbẹ́ àwọn gómìnà náà gbóríyìn fún iṣẹ́ takuntakun tí olóògbé náà ṣe nígbà ayé rẹ̀ èyí tó jẹ́ ìpìnlẹ̀ ìlọsíwájú àti ìṣerere ìpínlẹ̀ náà wọ́n ní gẹ́gẹ́ bí gómìnà alágbádá àkọ́kọ́ ní ìpínlẹ̀ Borno olóògbé Alhaji Goni gbàgbọ́ nínú ìṣèjọba rere lákòótán wọ́n kẹ́dùn pẹ̀lú gómìnà Babangana Zulum àti àwọn ará ìpínlẹ̀ Borno wọ́n sì gbàdúrà pé kí Olúwa tẹ̀ sí afẹ́fẹ́ rere obìnrin kan ló déédéé papòdà lọ́nà kàyéfì ní ìpínlẹ̀ Èkìtì Ọlọ́run tọba Ajíbádé ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà obìnrin ọ̀hún ẹni ọdún mọ́kàndínlọ́gọ́ta tí wọ́n porúkọ rẹ̀ ní Victoria Yẹmisí ọmọ ààrẹ níròyìn fi tó wa létí wípé ó ṣàdédé ṣubú lulẹ̀ tó sì gbẹ́mìí mì lẹ́yìn tó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan láti ṣẹ̀yọ́ lágbègbè odò ẹran tó wà lọ́nà ilé ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ Èkìtì tó ń bẹ nílùú Adó Èkìtì ìwádìí tá a ṣe ni wípé olùkọ́ ilé ẹ̀kọ́ gíga ECSU kan lẹ́ka ìkọ́ni nípa ètò ọ̀gbìn ẹni tóbìnrin náà sọ̀kalẹ̀ nínú ọkọ̀ rẹ̀ ọ̀gbẹ́ni orímáyé olúwàfẹ́mi ó jẹ́ kó di mímọ̀ pé òun lọ sínú ọgbà ilé ẹ̀kọ́ gíga exu pẹ̀lú obìnrin ọ̀hún kí ìṣẹ̀lẹ̀ náà kó tó ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni olúwàfẹ́mi ní òun lọ sọ́gbà ilé ẹ̀kọ́ náà láti lọ wá ẹ̀fọ́ gúre nínú oko òun kóun sì gbowó díẹ̀ lẹ́nu ẹ̀rọ atm nígbà tóbìnrin yìí àtàwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n dìjọ ń gbé lọ́dọ̀ òun pinnu láti tẹ̀lé òun ó ṣàtẹnumọ́ rẹ̀ pé lásìkò tóun sọ̀kalẹ̀ nínú ọkọ̀ láti yàwòrán igi kan tóun lè lò fún àpilẹ̀kọ òun eléyìí tó òun kọ lọ́wọ́lọ́wọ́ ni olóògbé ọmọ ààrẹ náà pinnu láti lo àǹfààní yìí fi ṣẹ̀yọ́ lẹ́bàá igbó kan nítòsí tí wọ́n sì retí rẹ̀ fún ìṣẹ́jú márùn-ún kóun àti akẹ́kọ̀ọ́ kejì tó lọ bẹ̀ẹ́ wò tó sì jẹ́ wípé òkú rẹ̀ ni wọ́n bá lẹ́gbẹ̀ẹ́ ibi tó wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni olúwafẹ́mi obìnrin ọmọ bíbí ìlú sọ́sà àkókò náà ló jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ girama àdégbọlá memorial high school àkúrẹ́ nípínlẹ̀ ondo ti wá dúró sọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ nílùú Adó Èkìtì kó tó di wípé wọ́n fìdí ìṣẹ́yọ àrùn kòrónà múlẹ̀ nípínlẹ̀ Èkìtì bó tilẹ̀ jẹ́ wípé òun ò mọ èèyàn kankan nínú àwọn ẹbí obìnrin ọ̀hún ó ní obìnrin tí kò lọ́kọ ọ̀hún ló ṣẹ̀ṣẹ̀ parí ìkẹ́kọ̀ọ́ gboyè onípele PhD tó sì ti ń sọ wípé inú ń rùn òun láìpẹ́ yìí lẹ́yìn ọjọ́ méjì tó parí ààwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta ọ̀pọ̀ àwọn onímọ̀ nípa ètò ìlera àtàwọn àwọn òṣìṣẹ́ aláàbò tó ṣàbẹ̀wò síbi tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ni wọ́n sọ wípé bó tilẹ̀ jẹ́ wípé ikú náà ni wọn kò lè sọ wípé àrùn covid-19 ló fà á ṣùgbọ́n wọn ó ṣètò àyẹ̀wò ara olóògbé náà láti mọrú àìsàn tó ṣekú pa obìnrin yìí wọ́n ti gbé e lọ sí ilé ìgbókùpamọ́sí ti ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn òyìnbó tí ń bẹ nílùú Adó Èkìtì tó sì wà níbẹ̀ títí di àsìkò tá a fi ń kóròyìn jọ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run tọba Ajíbádé ló ń jábọ̀ ìròyìn láti ìlú Adó Èkìtì fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ìyẹn Christian Association of Nigeria CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Kebbi ti ké sí àwọn ọmọ ẹgbẹ́ náà ìyẹn àwọn Kristẹni láti dúró sí inú ilé wọn jọ́sìn ní ọjọ́ àìkú látàrí àrùn COVID-19 tí ń bẹ lóde Taiwo Azan Adeleke ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. àwọn Christian Association of Nigeria CAN ẹ̀ka ti ìpínlẹ̀ kebbi kebbi sì jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ilé ìjọsìn pátápátá ní ìpínlẹ̀ yìí wípé kí kálukú ṣe ìjọsìn ọjọ́ ìsinmi ní inú ilé ara wọn ìgbésẹ̀ yìí wáyé látàrí ìkéde wíwọ ìpínlẹ̀ yìí àjàkálẹ̀ àrùn covid nineteen, tí wọ́n ṣe ìpolongo rẹ̀ pẹ̀lú ẹnìkan ṣoṣo tí ó ti lùgbàdì àrùn ọ̀hún tí ènìyàn bá dé àdúgbò tí a mọ̀ sí church area ní badaria birnin kebbi tí ogunlọ́gọ̀ ilé ìjọsìn fìdí kalẹ̀ sí páropáro ni gbogbo ìbẹ̀dá tí wọ́n sì fi yé aṣojú kọ̀ròyìn Orísun wípé kódà àwọn ènìyàn kọ̀ọ̀kan tí wọ́n dúró gògògó jẹ́ àwọn tí wọ́n yàn láti máa ṣe dídápadà àwọn ọmọ ìjọ tí ìròyìn kò tí ì dé etí gbọ́ wọn tí ọ̀pọ̀ tó ti gbọ́ sì fìdí kalẹ̀ sí ilé oníkálukú wọn láti ṣe ìjọsìn ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn ni ó di títì pa àfi bí ọjọ́ ajé ni àdúgbò náà ṣe ti rí ìdí ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọjọ́ ìsinmi ẹni tí ó bá dé àdúgbò yìí ṣé ti àkọlùkọgba mọ́tò la fẹ́ sọ ni tàbí ti ìfẹsẹ̀lú ẹsẹ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn korísun ba pásọ̀ àwọn CAC tó jẹ́ olórí zonal headquarter ní Kebbi State sọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan lára ọmọ ìjọ Redeem ẹ jẹ́ ká gbọ́ wọn. zonal sultan ẹ̀ ṣe ṣe zonal headquarter ní Kebbi State a gbọ́ information pé àwọn kan ṣèpàdé though since tó jẹ́ pé mi sẹ́yìn dé ni wọn ò tí ì send message kankan sí mi but àṣà àgbọ̀ pé wọ́n ṣèpàdé by information adẹ́ntà àti comply lórí ìpàdé tó ṣe lórí ọ̀rọ̀ àrùn tó ń jà káàkiri pé kí gbogbo churches wa kó wà lọ́gàn ní state the first time decision kan àwa náà dẹ̀ wà nínú kan so ìdí nìyẹn tá a fi ń try to educate àwọn èèyàn wa wípé reason ti kan reach ni o kí gbogbo àwọn yẹn wa kan comply torí pé àfẹ́ká ìsìn kọ lu anybody wọn so òdí yẹn la fẹ́ kí wọ́n comply wa dẹ̀ ti ń ṣàlàyé fún àwọn yẹn gbogbo àwọn tí wọ́n tán gbọ́ngàn tán wá sí náà láǹtà àti educate wọn pé kán lè wà wé ànípa nǹkan tó lọ lọ́wọ́lọ́wọ́ àwọn mẹ́ríkà tẹ̀ sọ pé ah, bá àwọn muslim wọn lọ kírun lánàá kò sí tó kàn pẹ̀lú muslim lọ kírun lánàá nǹkan tó kàn wá ni wípé kan ti ṣèpàdé pé kóníkálukú gbélé kan ní sùúrù àwọn muslim gbà mí ìta náà ti ń kírun ọ̀pọ̀lọpọ̀ ń kírun ìta but àwa inú church la ti ń ṣèsìn sunday à ń pọ̀ bí ṣùgbọ́n ibi téèyàn bá ti pọ̀ tó ti ní kéèyàn ó give distance ṣé distance give téèyàn bá pọ̀ so nígbà tí torí ẹ̀ láti ní káwọn èèyàn kan maintain status títí di date tí káàǹsì kíní o tí wọ́n announce pé and date yẹn dẹ̀ máa alert ní on fourteen so èmi ò dẹ̀ lérò ọjọ́ yẹn náà jìnnà jù oníkálukú lọ gbé ilé ẹ̀ òun làwọn announcement tá ṣe fáwọn èèyàn wa gbogbo àwọn tó ń wá náà là ń ṣe fún wọn ẹ bá dẹ̀ ti rí àgbàdua fún ọkàn padà náà ni nǹkan tó ṣẹlẹ̀ ní olúwa ràn yín lọ́wọ́. orúkọ tèmi ni ọlọ́run máa yí samson so ní báyìí ààrẹ èní ni sunday ààrẹ lè lọ church torí àrùn coronavirus covid nineteen tó wà ń ta. Hasan Taiwo Adeleke ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà gómìnà káyọ̀dé fáyemí ti ìpínlẹ̀ èkìtì ti buwọ́ lu yíyan ìgbìmọ̀ olùdarí ikọ̀ ẹ̀ṣọ́ ètò ààbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ náà ìyẹn èkìtì state security network agency àmọ̀tẹ́kùn corp ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ alukoro gómìnà Yínká Oyèbọ̀dé ní ọjọ́ àìkú ó sọ wípé ìbuwọ́lù náà jẹ́ ìgbésẹ̀ láti jẹ́ kí ikọ̀ àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ iṣẹ́ wọn kí wọ́n sì ní ìgbìmọ̀ olùdarí tí yóò jẹ́ kí iṣẹ́ wọn rọrùn fún wọn ní ìpínlẹ̀ Èkìtì kí ètò ààbò tún lè fẹsẹ̀ múlẹ̀ sí i nípínlẹ̀ náà àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti gbé orúkọ wọn jáde ni ọ̀gbẹ́ni Akin Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ alága ìgbìmọ̀ náà ọ̀mọ̀wé bíjè akin ọbaṣọlá joel idowu ajayi mẹjọ fatai fakorede àti ajagunfẹ̀yìntì jo kọmọláfẹ́ ẹni tí yóò dúró gẹ́gẹ́ bí olùdarí àti ọ̀gá àgbà ikọ̀ ọ̀hún gómìnà fáyemí tún buwọ́ lu yíyan adájọ́ fẹ̀yìntì cornelius akintayo gẹ́gẹ́ bí alága àjọ tí yóò máa gbọ́ àròyé lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ìyẹn Independent Àmọ̀tẹ́kùn Complaints Board Oyèbádé wá sọ wípé iṣẹ́ wọn bẹ̀rẹ̀ ní pẹ̀wẹ̀rẹ̀wù bí wọ́n ti yàn wọ́n. ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde wípé ènìyàn méjì ló tún ti ní àrùn COVID-19 ní ìpínlẹ̀ náà èyí tó ti jẹ́ kó pé ènìyàn mẹ́rìndínlógójì tó ti ní àrùn ọ̀hún pẹ̀lú àkọsílẹ̀ ikú mẹ́ta. Kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀ṣun dókítà rafiu isamotu sọ lórí ìtàkùn twitter rẹ̀ ní ọjọ́ àìkú pé àwọn méjèèjì tó ṣẹ̀ṣẹ̀ ní àrùn náà jẹ́ ìyá àti ọmọ rẹ̀ ọkùnrin pẹ̀lú àkọsílẹ̀ ikú mẹ́ta àwọn méjèèjì ọ̀hún ní ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun fi ẹ̀jẹ̀ wọn ránṣẹ́ fún àyẹ̀wò kí èsì ẹ̀jẹ̀ wọn tó fi hàn wípé wọ́n ní àrùn covid-19 ìpínlẹ̀ náà ṣe àkọsílẹ̀ ikú kẹta èyí tó jẹ́ ìyá àgbàlagbà kan tó ti ju ẹni ọgọ́ta ọdún lọ ní ibi ìyàsọ́tọ̀ tó wà ní àṣubíaró ní ìlú Òṣogbo wọ́n wá gbàdúrà pé kí Ọlọ́run tẹ ìyá ọ̀hún sáfẹ́fẹ́ rè lákòótán ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ké sí àwọn ará ìlú láti máa pa òfin ìmọ́tótó mọ́ láti dáàbò bò wọ́n lórí àrùn COVID-19. tó a ò dánu dúró díẹ̀ eré ń ṣe ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.